عباد الله لقد انقسم التبرك إلى قسمين هناك قسم المشروع وهذا ما يسمى بتبرك المشروع والثاني التبرك الممنوع والتبرك المشروع عباد الله وهو أن يطلب المسلم البركة من الله وذلك بأن يدعوه ويطلبها من عند الله تعالى أو أن يطلب المسلم البركة من حيث أشار الله إليه أنه مبارك من الأماكن والأزمنة والأشخاص أو أشار إليه الرسول صلى الله عليه وسلم أن بعض من الأماكن مكان مبارك ويحضر المسلم تلك المكان ويطلب البركة على الوجه المأمور به كالذي يقرأ القرآن ويطلب منه البركة والذي يطوف بالبيت الحرام ويصلي فيه وهذا من الوجه الصحيح لطلب البركة والتبرك الممنوع وهو التبرك وهو طلب البركة بوجه غير صحيح ما أنزل الله بها من سلطانه كالذين يتبرقون بذوات الصالحين وتراهم يأخذون آثارهم ويشربون ماء وضوئهم وهذا ليس فيه دليل إنما هو من نزغات الصوفية التي أسسها رجل منهم المسمى بالحلاج وقد أشار إليه الإمام الشاطبي في كتابه أنه هو أول من كان الناس من أتباعه يتبرقون به حتى بلغوا إلى شرب بوله والتبخر بعذرته عذن الله من هذه القلوب أترك ìkẹ́ ọlọ́run فأسواج ìkẹ́ محمد لن يتبع Muhammad من يرون kíkí ọlọ́run kú àwọn orú rẹ̀ tó sí fún wa ìkẹ́ ọlọ́run náà kọ́ ń bá gbogbo àwọn sàhábà rẹ̀ gbogbo àwọn aráalé rẹ̀ gbogbo tí bá ń tọ́ ìlànà náà tó fi di ọjọ́ gbọ́njẹ̀lùkìyàmá kọ́lọ́n kò fi kẹ́yì kò fi oore ọlọ́run tọ́lọ́run máa ń ṣe fún ẹrú rẹ̀ tó ṣe pé a lè ríru oore yẹn níbòmí àfihàn tọ́lọ́run bá bá ṣe fún àlàyé ti lọ níbi àwọn àyè tí ọlọ́run bá ṣàlàyé tí anábì ṣàlàyé pé àyè àlùbáríkàlà yìí àwọn ẹni àlùbáríkàlà àwọn wọ̀nyí níbi tí kútùbà fẹ́ lọ lónìí ọ̀rọ̀ nípa ọ̀nà mélòó ni wíwá àlùbáríkà pín sí gan wíwá àlùbáríkà ó pín sí ọ̀nà méjì àlùbáríkà tó ti ní nǹkan tó dá ní àlùbáríkà ó túnmọ̀ sí pé tí ẹ̀ gbọdọ̀ mọ́ wákàkiri ni ni ni ọ̀dọ̀ mi lọ́wà sọ ọ̀nà lámọ́ ń gbá wá ọ̀nà méjì ọ̀nà kan bẹ̀ tó ń pè ní àtàbárùkù alìmẹ̀ṣòro ìwà alùbáríkà tó ṣe pé ọkọ̀ òfin ọlọ́run tọ́lọ̀un faramá ìkejì ní ìtọ́lọ̀wọ̀n faramá ìwà alùbáríkà tọ́lọ̀wọ̀n bá faramá òun náà ni alùbáríkà téèyàn ń béèrè látọ̀dọ̀ ọlọ́run ìfẹ́ ọlọ́run sèmi fún àwọn ọmọ mi ní alùbáríkà gẹ́gẹ́ bí a ń ṣe máa ń tọrọ fún anábì sallallahu alaihi wasallam tánàbí pàṣẹ ìpètè bá ti ń kírun gbogbo àsìkò tẹ bá ti rántí ní ẹmọ́ tọrọ àlùbáríkà fún mi bákanáà tọ́lọ́ ní ẹ̀tọ̀rọ̀ ìfẹ́ yẹn ni pé fún Muhammad fún ní àlùbáríkà bákan náà wà áìlà áìlì Muhammad àtàwọn ará lè Muhammad fún ní àlùbáríkà kàmá barakta ala Ibrahim gẹ́gẹ́ bó ṣe fún ànábì Ibrahim ní àlùbáríkà so ibi ní kó wá bira wa láti rí pé ìròrí tiwa pẹ̀lú àlùbáríkà nǹkan tó yàtọ̀ ni ẹ̀ríkà annabi sallallahu alaihi wasallam kò sí ẹni tí ó ròyìn annabi tó ní olówó ni annabi Ibrahim gẹ̀gà kò sí ẹni tí ó ròyìn rẹ̀ polówó ni kò sí ẹni tí ó ròyìn annabi sallallahu alaihi wasallam náà pé olówó ni so tálíkà dáadáa kọ́dà annabi atúmọ̀ bẹ́lọ́n pé annabi sallallahu alaihi wasallam tó ẹkọ́ ọmọ tún ni náà tún ní alùbáríkà ni annabi sallallahu alaihi wasallam ó bí ọmọ léje mẹ́fà sí kúròjù rẹ̀ bẹ́ẹ̀ náà so túnmọ̀ sí pé kíyàn lọ́mọ náà kọ́lá alùbáríkà ẹ̀pà wọn náà ti so annabi sallallahu alaihi wasallam annabi ń ṣe ọlọ́lá annabi ó sẹ̀mí ọlá ó túnmọ̀ sí pé ọlá náà kọ́lá alùbáríkà so bí láti rí pé kí ni wọ́n ń jẹ́ alùbáríkà tí Ànábì sallallahu alaihi wasallam tí ń bèèrè lọ́dọ̀ Ọlọ́run tó tún lé ẹtún máa tọrọ rẹ̀ fẹ́mi náà so alùbáríkà yẹn gẹ́gẹ́ lágbọ́dọ̀ gbọ́yé kó kálukú wa náà káwò pé bó láṣe máa tọrọ rẹ̀ lọ́dọ̀ Ọlọ́run ìfi ń jẹ́ alùbáríkà òun náà النبي صلى الله عليه وسلم هو أفوال عن الحديث من صحيح البخاري النبي من يريد الله به خيرا ẹni tọ́lọ̀ bá fẹ́ ṣe orí títí ẹ̀ fún tí pé orí ọlọ́run fẹ́ ṣe fún ànábí wá sàlàyé tọ́lọ̀run ṣe fún tọ̀ ànábí ní yóò fa kí òhú fìdí ẹnìyàn gbẹ́sìn yé ni ó mi pé tó bá gbẹ́sìn yé lẹ́sìn yé tí ìsìláàmù yé tí ń ṣe ìsìláàmù gẹ́gẹ́ bá nẹ́bí ṣe ní ó ṣe é ẹni yẹn lẹ́ni albarka o tí a bá lọ léwónú ayal Qur'an bá tọ́lọ̀ sọ nípa annabi Ibrahim ó ní wà barakna alayhi ó ní a fún annabi Ibrahim ní albarka kọ́dà wà min dhurriyyati àtàwọn àrọmọdọ́mọ rẹ̀ náà lọ́la fún wọn ní albarka ń gbà tí a máa fà ń ṣàlàyé nínú àwọn arọmọdọ́mọ annabi ibrahim so túmọ̀ sí pé àwọn ẹlẹ́sìn ọlọ́run ni wọ́n jáde lára arọmọdọ́mọ annabi ibrahim ní ti jálù baríkánù ó mẹ́ pẹ́ntọ́ bá lówó nìsìn tẹwàá rí pé pẹ̀lú owó rẹ̀ ẹ̀tọ́ wá rí ẹ̀sìn lára rẹ̀ pé ah ẹ̀sìn lára ń wò yìí kìí sí olówó ńlá ń rí ẹni tó jẹ́ ọlọ́lá tí ẹ̀ mọ́ rí àpẹẹrẹ jẹ́ olówó ọ̀yẹ̀yàn jẹ́ onípò ẹ̀ẹ̀mọ́ kọ́kọ́ rí ipò lára rẹ̀ ẹ̀sìnlẹ̀ ń rí èyàn jẹ́ lẹ́kọ́ ẹ̀ẹ̀mọ́ kọ́kọ́ rí ẹ̀kọ́ yẹn lára rẹ̀ ẹ̀sìnlẹ̀ kọ́kọ́ rí lára rẹ̀ ẹnìyàn ni alálùbáríkà àmọ́ tí ẹ bá lówó tí pòwó náà lẹ́sàárí kò sí àgbóyé ẹ̀sìn kò sí pé ń sẹ̀sìn nínú rẹ̀ ẹlòmílẹ̀ wọ́n pé ẹ̀sìn ẹ̀sìn ẹ̀sìn ẹ̀sìn tí wọ́n mẹ́kọ́lá sí kí ìrọ̀ ń kọ́ èyí ń kọ́ ìgbàun làlùbáríkà tó wọnú ìgbésí ayé èèyàn kíyàn tẹ̀lé ànábì ìbá nẹ́bí ṣe ní a máa ṣe náà lèmínà ṣe o ní tí ń já lùbáríkà ọwọnú ìgbésí ayé èèyàn èèyàn wá lówó èèyàn lówó èèyàn kọ́lé ọ̀kọ́lé obímọ obímọ irú ẹni yẹn tí ti rí ẹ̀sìn pé ẹ̀sìn rẹ̀ ẹni àlùbáríkà nù tó wá ṣe kó tó wá tó lówó yìí náà ní tó pé ẹ̀sìn náà lẹ́kọ́kọ́ rí ẹni àlùbáríkà nù ó nípò ẹ̀sìn lẹ́wọ́n rí ẹni àlùbáríkà sùúrù ẹ̀ ni wọ́n ní ká mọ̀ wá tọrọ lọ́dọ̀ ọlọ́run ọba ọ̀dọ̀ ọlọ́run láti máa ń tọrọ àlùbáríkà fún ni ọ̀nà ó lámọ́ wá ń gbà tọrọ lọ́dọ̀ ọlọ́run àwọn ibi tí ọlọ́run bá pè kí bẹ́ẹ̀ ṣe wá àlùbáríkà ní lápèjú mo ti sọ síwájú ipe ọlọ́run ọba ròyìn ipe nínú alkùrán ipe àyè àlùbáríkà ní èyàn ó yànná fílà ó ṣe tọ̀wà ó kírun nínú kàábà èyàn wà lùbáríkà bẹ̀rún kìsìríkì ọmọ fara gbolẹ̀ bẹ́ẹ̀ ni gbogbo àwọn àyè kọ̀ọ̀kan kọ́dà al-Qur'an annabi sallallahu alaihi wasallam ní pé iqra'u suratul baqara fa innaha barakatun annabi ní maka suratul baqara torí suratul baqara albarka ni annabi ní albarika ni tí yàn ń bá wá fi súra múlẹ̀ èyàn padà sàbámà so lóòtọ́ ogun al-Qur'an fún ara rẹ̀ albarika ni àmá anẹ́bì tó sọ ti Suratul Baqara ní ọ̀tọ̀ so bákanáà gbogbo àwọn ibi tí anẹ́bì sallallahu alaihi wasallam bá sọ pé àyàlùbáríkà ni so mọ́ṣálásí yẹn wá ní kí lè yóò ṣe ń Qur'an yóò ṣe ìbádà ń bẹ́ bí ẹ̀ sí ma wà lùbáríkà rẹ̀ nù so àwọn tí ànábì pè ní ẹni àlùbáríkà ìyẹn ni pé àwọn ànábì ọlọ́wọ̀n ọba àwọn lèyàn máa ń lọlé lọ́dọ̀ ẹni tó bá bá wọn láyé ní ọlọ́lé dín lọlé fọwọ́ra wọn la kọ́dà o lè gba ẹ̀tọ́ ẹnu àwọn ànábì ọlọ́run ìyẹn lè ní fọwọ́ra mi lérí kálùbáríkà dára mi kò sí àfáà kan tó wà ní ẹ̀fọ́ra lérí kálùbáríkà dára rẹ̀ ẹ̀tàn jẹ́ náà nìyí ẹ̀tàn pé àbí o ń fún ọdẹ alùbáríkà ẹ̀tàn jẹ́ náà nìyí ohun àbí wá ra alùbáríkà òyìnrà sẹ́pá àmọ́ra alùbáríkà láwùjọ ti wà yìí ni wà láìmà bá wọ́n ra alùbáríkà fún òyìnrà alùbáríkà fún yà ìjọ kọmọ rẹ̀ agbówà alùbáríkà irọ́ ni wọn kí ń gbówà alùbáríkà gbogbo nǹkan yìí lọ yẹ kó yíwa lára tí a máa sọ pé wá albarika tọ́ ọ̀nà kejì ní àbíkí tó pọ̀ mẹ́ẹ̀ẹ́ nínú àwọn ọ̀nà tí ẹmọ tó fi ń wá albarika ẹ wo ọ̀nà tí a mẹ́rin sọ̀tọ̀ sọ́dàmù lálẹ̀ fún ẹ̀rí pé mọ́ sọ̀tọ́ jò ní ipé kíyàn fẹ́ jẹun kíyàn wá wọn oúnjẹ tí yàn fẹ́ jẹ ipé albarika wọnú gbèsè ayé yàn ẹwọn kan lára títúmọ̀ tó ń albarka wọn bí ẹ̀sí ma ń bèèrè albarka lọ́dọ̀ ọlọ́run annabi ní tẹ bá pàdé ara yìí ẹ̀sàlámà síra yìí assalamu alaikum wa rahmatullahi wa barakatuh wọ́n dá lóòkú wa alaikum assalamu wa rahmatullahi wa barakatuh allahu akbar ẹ wo gbólóhùn láńlá tí annabi rọra làkalẹ̀ fún wa ipe ọ̀nà tẹ́ ma gbà kíra assalamu alaikum ẹmọ wọlé gan ọ mayan kí àbí o tí kí ní ti ẹ̀ nísanwó o tí kí àbíkọ́ sọ pé ẹ̀ká ránṣà ẹ̀ránṣà àníhẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ báwọn lè ọ ìṣẹ̀wá kí ti ẹ̀rọ tó ẹni yẹn ń sófò àlùbáríkà nínú gbèsè ayé rẹ̀ ẹlòmíì ẹ̀sìn lòun ọ abọ́ tó tó bá sálámà sí gbọ́n okú ti ẹ wàláhì kó tètè lọ lè ronú wọ́n lè ronú kó mọ́ jẹ́ pé ẹ̀sìn fẹ́ ẹnú lòun gùn ẹ̀sìn fẹ́ ẹnú sì ju ìparun lọ ju ìparun àwọn àfá rẹ kẹtẹ kẹtẹ́ lérí ká ní afẹ́bà ikọ́tì yàn yẹn pé afẹ́sẹ̀ hajjúrù fún yàn ó wo ẹni lẹ́yìnà tó wò pé kí ni ajírò yìí fẹ́ ṣe gan hajjúrò lórí kọ́ yìí fi sọ́ra mi hajjúrò tàbírí wípé mo fi sọ́rọ̀ èèyàn pé mo fi sọ́ ẹni yìí náà pé gẹ̀ẹ́ kó fi lè mọ̀ pé in láìkí hun ń bá wọn jà lórí kí ń bá jà sí lórí kí ń bá jà sí lẹ́yìnà tó bá wá sí tàbírí gẹ̀gẹ̀ ẹniyẹn ṣẹ́ ẹniyẹn ó wúlò fẹ́ ẹniyẹn nítorí ọpẹ́ àwọn ilé àwọn ilé wọ́n ti darúgbá so ó ma jẹ́ kẹ́mọ̀ fi ti ẹ kẹ́mọ̀ fi kó fọ́lá inú orí tó ń ṣe wà láyà ìgbẹ́yẹ lórí tó kó èyàn ó mọ̀ fi kó bá ẹn tó ṣe bẹ́ẹ̀ tó ń sálámà sí ọ ah, ni ah tó bá pàdé ẹlòmí ah, so ó fi ti ẹ òfin wallahi alhajru labuda an yakuna mabniyan ala alkitab wa sunnah wa mura'at almasalih wal mafasid almuta'alliqa bi yagbodo gbogbo kini kila fani tí ajibu tin ṣe fẹ́ ni yóò ṣe fún mi tí ó ṣe fẹ́ mi gangan bákan náà tí ó ṣe fún gangan sama yani na ni nbe nu ọ̀pọ̀lọpọ̀ àwọn afare kete tí wọ́n sọ pé kò ní boycott boycott ajibu fẹ́ má ṣe nisin o kan wa be se Ọlọ́run ba je ni torí alhajiru wúdùá kal'ilaj kọ́lá ṣekúnà ọ̀fẹ́mínú hada wani wani zalam yan fa'il ilajun yàni yúrjá ilajin akhar tó bá ti mọ̀ pé ó lo ìlàjì ìfẹ́ ni yìí ó fún aláàrẹ ìlógún kan kò síṣẹ́ lára rẹ̀ ó nípa aláàrẹ tí ó tún wá ògùn mí fún náà ọ̀yàn lójú ìhún wo pé àbí onílé ìdàrú ah, kẹkẹ́ mọ́ yàn lódì mọ́ sálámọ̀ sí ẹni tí ń bá yíjà ní pé ẹ̀ẹ́sẹ̀ ah, báyìí ẹ̀ẹ́sẹ̀ báyìí ẹ̀ẹ́sẹ̀ báyìí ó ti dáwà náà àmọ́dájí ló ń ṣe òṣè dáwà lọ́n kọmọ́sá sànú fún wa òun ni pé kíyàn sálámà sí rẹ ni wàlá ọ̀rọ̀ albarka ọ̀nà tí ẹmọ́ fi rí albarka lọ́dọ̀ọ̀lọ́ ó ti ẹ̀tí hàn pé assalamu alaikum aláfíà ọlọ́nkọmọ̀bọ̀ wa الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه inú àwọn ọ̀nà tí àwọn èèyàn máa ń gbá wá àlùbáríkà ní ọ̀nà tó burú tí kódà òun náà ni kí èèyàn máa lọ sọ́dọ̀ àwọn èèyàn tí ọ̀rùn pẹ̀lú ọlọ́wọ́ bá ní wọ́n àbí wòlíì ni wọ́n kí ọ ní ọ̀nà lè wá àlùbáríkà lára wọn bóyẹ́ nìyẹn bẹ láyé ni kí ó ní lọ́dẹ̀ ní albarka àwọn bàbá ibi kan bẹ tí mo ti kéwú mẹ́ bàbá gbalagbà nínú àfà lọ́rin yìí ni dàtọ́lọ́ ní kí n bọ́ súnà Nabi sallallahu alaihi wasallam yìí tán mo nífẹ̀ẹ́ ti bẹ́ẹ̀ náà ìfẹ́ wọ́n sọ mẹ́ pé òsì tó àṣàrùmí òsì wá kó tó wájá àlùbáríkà bàbá yìí máa ah, á látò ní ètò wá mọ́ ètò wá mọ́ látò so òun ni pé àwọn èèyàn ìrúgbà àwọn èèyàn ni pé àwọn lọ lè ń jà àlùbáríkà ní tánbá ti rò pé ẹni ọlọ́run ọba ni àwọn bọ́dẹ́ kí ló fi hàn yín pé ẹni ọlọ́run ní sọ́nà ló mú ẹni tí ń bẹ̀rù hún ọlọ́ni wala tuzakku anfusakum wa a'lamu biman ittaqa ṣe rí ìlú Ìlọrin yìí ọlọ́n kó sànúwà àbàjẹ́ àbàjẹ́ nípa ọ̀rọ̀ ẹ̀sìn ní sọ ní orílẹ̀ tí ò ní ń gbọ́ ní jẹta wọ́n sọ̀rọ̀ Sheikh Tajul Adab wallahi wallahi ẹni sórí ọlọ́sìn wọlé mo ní ẹ̀ ń sọ pé ṣe tẹ́gì adábi ni wà lílò kànnà bí kí lẹ́mí ní ẹsàlàyé lẹ́gbà tó wá parí tọ́mọ tó wá tún ẹni ẹgbẹ̀ mo wá ní ha bàtí ìrìnàjẹ́ wá ń sọ̀rọ̀ ọlọ́run wá mú gẹ́gẹ́ lọ́wọ́ ní ẹ sí àwọn sọ̀hábà sọ́tọ́ àwọn nẹ́bí ọlọ́run ni àmọ́ sí ìtàjì ìrìnàjábì ẹlẹ́fiwé ànẹ́bí ọlọ́run àmọ́ àwọn sọ̀hábìlẹ̀ ẹlẹ́fiwé ànẹ́bí ọlọ́run ọwádàkẹ́ tí ẹ wo bí àyíṣe gbà àwọn èèyàn tó so tẹ́fì mọ̀ pé ipò táwọn èèyàn tó àwọn àfáà lú yìí sí àfi kí wọ́n ṣàlàyé rẹ̀ fún wọn kí wọ́n ṣàlàyé rẹ̀ fáwọn èèyàn pé wàláhì kò sí àfáà kankan lú ìtọ́nà dákọ̀ rẹ̀ ẹni tó bẹ́lẹ̀ àfáà kan òlí ọlọ́run ni ó ń sọ bí tó bá ti rí fún wa pé lágbàjá ẹni ọlọ́run ni òlí ọlọ́run ni ẹ mọ̀ challenge wọn pé gbogbo ọlọ́run ti dákọ̀ bàbá kankan pé wòlí ọlọ́run ni nílọrin yìí ní sọ ọ́n sàábé ó pín lérí àwọn sàhábà tàbí'ù tàbí'ù tàbí'ìn àwọn yòókù báyà mọ́ sọ pé arò pẹ́ni ọlọ́run ni wọ́n arò pẹ́ni ọlọ́run ni wọ́n ọtán ṣùgbìnìta sí báwọn ní àmọ̀nà lè jẹ́ alùbáríkà wọn àbẹ́ ń lọ síbi sàárè wọn gbogbo eléyìí ìwà alùbáríkà tó ipò lè sọ̀yàn dẹ́lẹ́bọ gan ni ìyò ní rí ó ìsọ̀ dẹ́lẹ́bọ lọ́nkọ́láwàá so bákan náà tí ẹ bá rí ìmọ̀ wá kiri sàárè káàkiri àbí mọ́ kiri ọ̀dọ̀ àwọn ẹni ọlọ́run káàkiri pa ń wá alùbáríkà yìí kò sí àwọn sàábọ̀ ọmọ tí ń jẹ́ bẹ́ẹ̀ àwọn tàbí òun ọmọ tí ń jẹ́ bẹ́ẹ̀ kò sí tàbí kan tó wá lọ tí a bá jòkó fi majalisi lérí jòkó kan wá ìdá kọ́mà ní majalisi tó bá dìde majalisi bí ìjòkó bẹ̀ irọ́ ni wà ìdá alìbàrakátà tẹ̀sílù irọ́ ni alìbàrakà ní sọ síbẹ̀ irọ́ ni ìsọ̀rẹ̀lẹ́lẹ́rú ìkó so anábi sallallahu alaihi wasallam wallahi ọwá túwa kalẹ̀ ní kíkún kálukó fíì nkàlùkú mọ́ jẹ́rú tẹ́mọ̀ mú sí káàkiri ní tí Islam wá ṣe ní so ní kíkí ọmọ lọ lè wà lùbáríkà káàkiri àwọn súfí ni wọ́n kọ́ dáálẹ̀ àwọn onísáwí àwọn ni wọ́n dáálẹ̀ ẹ̀rìkẹ́ ogun tàà sọ yìí sí ẹn tó bá jọ ń sáwí tó jẹ́ sí wọn ìrìrì ọmọ burúkú tó bá jọ sí rí kéhé kí mọ́ wà lùbáríkà wá kí mọ́ torí wọ́n mọ́ ní káwọn ọmọ ìyẹn mọ́ gba omi àlùwà láàrín kọmọ bí i sára wọ́n mọ́ ní ká mọ́ bọ́ fún àwọn lẹ́sẹ̀ẹ́

tó bá tọ̀ òun sì lọ lè gbé tọ̀ òun sì mọ̀ fi para wọn lọ lè fi ẹgbẹ́ bẹ́yàn fi pẹ̀fúmù para tó bá yàgbẹ́ wọ́n sì lọ lè kó wọ́n lọ lè sá ìgbẹ́ wọn wọ́n a máa fi fín pẹ̀fúmù sínú lé wọn wọ́n máa fi fín lọ́fíndà ìrìn turare ẹwu ẹwu bí ti ayé àwọn olóṣù ti dé èmi ti fojú ara mi rí báyìí tí mo rí ọmọ tí ń sàlùwàlá fún àfáà rẹ̀ báyìí wọ́n náà ń na ẹsẹ̀ jáde ẹsẹ̀ rẹ̀ ọ̀rọ̀ bá kìí ṣe pé ó ní stroke o ó sì ní ẹsẹ̀ fún aláàtàláì ní sì máa fọ inú ìbá ń fọ báyìí ìkẹ́nà tó wá ń bẹ̀ẹ́tẹ́ tó bá rí lórí nẹ́ẹ̀tì àwọn Sudan ni ń ṣe àlọ́ alábá iṣẹ́ òun sàlọ̀ aláwọn ọmọ kí ń gbàlọ̀ aláwọn báyìí wọ́n sì fi ń pa ogbà ara wọn báyìí tó rẹ́ lómi ní ẹ̀kọ́ sí ìhun mọ́rí sí o ń tí albarka fọ́ gátara ara ìyàwó òun mítàfà bá gùn tàtọ́ náà bá gùn albarka dénú ẹwọ́ wèrè sọ́lọ́mọ́ṣà sánú fọ́wà so ní pé àwọn ọ̀nà tí a máa ń gbà wá albarka tí ọ̀dá náà ni gbogbo eléyìí kí ọmọ kiri orí ó kíkà kiri bìkan làfá alímì kọ́ dé sí bìkan ni àbá kìníkan tí ń wà lúwà dákùtà lọ́sọpá lúwà dánú ẹ̀sẹ̀ gan kó tó wá di àwọn ti ṣe ní wọ́n wá ń lọ lé náà lọ lè wà lùbáríkà ń bẹ̀

àwọn àmọ́ gbówà albarka báyìí gbé kò sí nínú lànà tàn nabi sallallahu alaihi wasallam ọlọ́run allahumma bar islam wal muslimin wa adilla shirka wal mushrikin wa dammir a'da ad-din allahumma fahimna dinana wa 'allimna rushdana ya rabbal alamin اللهم انظر مجاهدين في كل مكان الذين يجاهدون لإعلاء كلماتك يا رب العالمين اللهم اغفر اموات المسلمين واغفر مؤسس هذا المسجد وكن برعاية أسرته يا رب العالمين اللهم أمنا في أوطاننا وسائر البلاد المسلمين اللهم يعني اصلح ولاة أمورنا وارشدهم إلى ما في الخير والرشاد واجعل لهم بطانة صالحة يا رب العالمين اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار